wá láti wá dalẹ̀ yìí. kí ló sọ lẹ́nu tí ò dùn lẹ́nu jọ torí tọ́lọ́run ní ọjọ́ kìíní àná nígbà tẹ́mi sọ ọ̀rọ̀ orí ọmọ tó fọmọ wáyé tí mo ní kò mú òun kò mú wálé kí ló fi dá lóhùn. I thought you were pretending. You thought I was pretending now you know I am not. ọlá ti ń gbé àwọn ìgbésẹ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o tí ò dẹ̀ dùn mọ́ àwa méjèèjì nínú ọlá ti fẹ́ fẹ́ ìyàwó kẹta. ṣe rí i pé ogun pé afẹ́múyọ̀ wálé ni àwọn yọ̀ wálé ẹ jẹ́ kó ṣì wà ń tàn mí. ìwọ náà mo mọ̀ pé o níwà torí ọmọ kì í bá ìpele ìyá ẹ̀ kó ṣaṣẹdá. tó bá wù wọn ẹlẹ wọn kó lọ tọrọ owó máa jẹ́ kó yé ẹ pé ẹrú ní ráǹkì bóyá dírẹ́fà ló ní ráǹkì nínú ilé yìí o bóyá ògì tí wọ́n lásán ni bàá mọ̀. jọ ṣé mo kẹ́ ẹ ni. wo ọ̀gbẹ́ni ohun tẹ̀lé fẹ́ ni mo sọ yẹn má bá mi sọ wọ́n máa tẹ̀jẹ̀ fún ẹ o. ilé mi sọ kọ́kọ́ fún yín ẹ filẹ̀ o èmi mo ní mo rí tí mo mú wá bá yín èmi mẹ̀lẹ́ tún sọ pé mi ò nídìí ẹ̀ mọ́ ṣé lẹ́yìn tí mo ṣẹ̀ rí sìn. Hmm. ẹja ńlá tí mo ṣẹ̀ gbé sìn big fish tí mo ṣẹ̀ gbé dání sìn bá mi hmm. ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó pọ̀ o. gbogbo ẹ̀yin tẹ́ ń baṣẹ́ olúwa jẹ́ tẹ́ ẹ̀ ń jẹ́ kó máa sọ àwọn ojúlówó wòlíì lẹ́nu ẹ̀yin ìrọ̀lọ́run rè. fún ìlọ́pẹ̀ mi ni ó fún àwọn ọmọ ní road information àti jẹun ó lè má yìí sí fún mi ṣùgbọ́n àti pa èèyàn ó yìí sì máa fi. ẹ sílẹ̀ o òun lórí tó lòun fẹ́ tó bá dẹ̀ tí lòun ò fẹ́ mọ́ kò sí nǹkan kan ṣe sí i ẹ fi oyin Kọ́sọ́lá sílẹ̀. ẹ ti believe pé mi ò lẹ ṣe wò wípé ẹ lè fún ọmọ yín lẹ́ni tó lówó jù mí lọ àbí ó kẹ́ ti rò mí pin ẹ mọ tèmi náà lè dà lọ́jọ́ ọ̀la okay this is this is really funny nǹkan tó ń sọ báyìí ni pé àwọn èèyàn kó bọ̀ wọn kó àdá and with this your tiny body you were able to chase them back is that what you're saying. ilé ètò ìjùlọ làwọn olówó yìí oníṣègùn tó ń ṣiṣẹ́ fún wọn tọ́lọ́hún gbà àgbàdúrà wọn tí wọ́n bá wá ti pè wọ́n pé àwọn fẹ́ rí ẹ o kó o wá gbogbo èrò wọn pé oníṣègùn fẹ́ tọrọ owó. kíní yìí ń ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ náà ọpọlọ yìí ń ṣiṣẹ́ so ìgbà kan ni ọpọlọ yìí ń ṣiṣẹ́ omi ìpọ́pọ̀lọ yìí ò padà ṣiṣẹ́ dáadáa. àbọ̀mí ọpọlọ mi yìí wà ń bẹ. kí ló kí ló ń fa ọkọ yín tí mi ṣe gbóró nǹkan bẹ́yẹn bí kò sí wípé eré ọmọ